وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكو يفون الله وبا ọba aláàánú jùlọ aládìkẹ̀lé ẹ̀sán rere ọba tó ní ká máa tẹ̀mídìí ọjọ́ tòní tó sì tó fún wa ní àǹfààní àti ilẹ̀ tó padà kójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lẹ̀ láti tẹ̀síwájú nínú tafsiri Ah, suratul ma'ida ní ìjókòó tó síwájú lánàá a bẹ̀rẹ̀ àlàyé lórí ayẹlẹ́kẹta ti suratul ma'ida ṣùgbọ́n a ti parí aya na bayan wọ́n bá wa tó kan ṣe أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخلقة والموقوذة والمنخلقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوهم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم أعلى بابا عليك لأنه آية أعلى بابا بيرك àlàyé lórí tí ọlọ́run bá ṣe léèwọ̀ nínú ẹran jíjẹ lórí mùsùlùmí lẹ́yìn náà ọlọ́ba tẹ̀síwájú pé àlẹ́ọ́mọ yẹ ìsàlẹ̀dí na káfàrú míndí ní kún fàlá tọ́ṣọ́hun mọ̀ṣọ́ni ọlọ́ba ni lónìí o àwọn ẹni tí wọ́n jẹ́ kéfèrí wọ́n ti sọ̀rọ̀ ìtínú lórí ẹ̀sìn yìí nítorí ìdí eléyìí ẹ mọ́ bẹ̀rù wọn ṣùgbọ́n ẹ bẹ̀rù èmi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo àwọn olùmọ̀ ní ara ìsọ ni ọ sọ̀kalẹ̀ lọ́jọ́ àbí nígbà tí anabi sọlọ́lá àlẹ́ wasalam àti fatihu maka tí àwọn ará maka àti àwọn ìjọ ńláńlá táwọn lárúbáwá tí wọ́n gba islam ọlọ́ba wa sọ ara ìkàlẹ̀ pé àwọn ẹni tí wọ́n jẹ́ kéfèrè tí wọ́n gba islam wọ́n ti sọ̀rí tínú nítorí bí ìsìláàmù ṣe fìdí rinlẹ̀ wọ́n ti sọ̀rí tínú pé àwọn lè paná ìsìláàmù torí síwájú kí a tó ṣe fàṣọmọ́ka wọ́n lérò pé ìgbìyànjú kan wà táwọn lè ṣe tí wọ́n fi paná ìsìláàmù tí wọ́n fi pàmọ́lẹ̀ ìsìláàmù tí ìsìláàmù ò ní gbòòrò ṣùgbọ́n àtijọ́ tí ọlọ́ọ̀bá ti ní kí anabi sallallahu alayhi wa sallam àtàwọn sahaba kí wọ́n ṣe fatu maka ìyẹn ni pé kí wọ́n gbé ìsìláàmù wọ̀lú maka tí gbogbo àwọn ará maka tí wọ́n gba ìsìláàmù lẹ́sìn ọlọ́ọ̀bá ni gbogbo àwọn tí wọ́n jẹ́ kéfèrí látìgbà náà wọ́n ti sọ̀rọ̀ ìtinú pé àwọn lè kọ́ dínà àwọn èèyàn láti gba ìsìn islam wọ́n ti sọ̀rọ̀ ìtinú lórí pé ṣé àwọn lè kọ́ dínà islam láti gbòòrò ọlọ́ọ̀bọ̀ bá àlekè ọlá ní falata ṣẹ́hùn nítorí náà ẹ gbọ́dọ̀ páyà àwọn ọmọ ẹ gbọ́dọ̀ bẹ̀rù wọn ẹ gbọ́dọ̀ bẹ̀rù pé àwọn ẹni tí wọ́n jẹ́ kéfèrí o wọ́n paná ìsìláàmù àbí wọ́n kọ̀ dínà ìsìláàmù láti gbòòrò ọlọ́ọ̀bá ni ẹ gbọ́dọ̀ páyà wọn ṣùgbọ́n tó yẹ kí ẹ ṣe ní látòní lọ wọ̀ṣọ́ọ̀ ni ọlọ́ọ̀bá nìkan ni ẹ máa bẹ̀rù ẹ páyà ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ páyà ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba ọlọ́ọ̀bá ọba àdékè ọláwá ní aliyahuma òní yìí akumaltu lakum dinakum mo pé ẹ̀sìn yín fún yín ọ̀pọ̀ àwọn àfọ́ní tẹ̀sí ní àyà ìsọ̀kalẹ̀ ní níjọ hajjatul wada ní ìgbàtà nàbí sallallahu alaihi wasallam tí ń se hajji ìdágbére ìgbé ànàbí sallallahu alaihi wasallam àyà ìsọ̀kalẹ̀ fún lẹ́yìn irun asir nígbà tí wọ́n kírun asir ta ní hajjatul wada' anabi sallallahu àyẹn ni pé hajj dágbére lẹ́tọ́ jẹ́ pé lẹ́yìn hajj anabi sallallahu alayhi wa sallam wọn lá nàbí ó lò tó sùn mẹ́ta láyé tá anabi sallallahu alayhi wa sallam fi fàyè lẹ̀ ọlọ́ba sọ ayà ìkàlẹ̀ pé àlìyẹ́wọ́mọ ọjọ́ tòní akumaltu lakum dinakum mo pé ẹ̀sìn yín fún yín ẹ̀sìn kí ni ẹ̀sìn islam ọlọ́ọ̀bá ní ẹ̀sìn ti pé gbogbo ohun tí jẹ́ òfin ẹ̀sìn ẹ̀mọ́sìn ó ti pé ní ìgbà tá anabi sallallahu alayhi wa sallam ti ṣe ajẹ́tò wọ̀dà àti anabi sallallahu alayhi wa sallam ọ̀fà yìí lẹ̀ àfìgbà tí ìsìláàmù pé ìsìláàmù ti pé kó tó di pé anabi sallallahu alayhi wa sallam ọ̀fà lẹ̀ ìdí ni tó jẹ́ pé imaamu shafi'i rahimahullahu ta'ala wọn gba ẹgbà ọrọ̀ wa lọ́dọ̀ rẹ̀ pé gbogbo ẹni tó ní àdádálẹ̀ kan nú ìsìláàmù dá fàkọ̀dé sẹ́dọ̀rọ̀kà àlà muhammadin sallallahu alayhi wa sallam wípé tọ ọ túmọ̀ sí pé lọ́dọ̀ ti ànábì ò jíṣẹ́ pé nù wípé ẹ̀sìn ò pé tánàbí fi lọ ìdí ni tóun fi mú nǹkan tuntun mi wà ẹgbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ìmáàmù malik rọ́dí aláwù tààlà àdáwò rahimahuláwù tààlà ó ní ààyà ìtọ́lọ̀ ọba lóhun ti pé ẹ̀sìn ìjọta ààyà ìsọ̀kalẹ̀ fama alanyekun yawma idin dina falanyekuna liyoma dina níjọ́ tẹ́ aya ìsọ̀kalẹ̀ dájúdájú kò lè jẹ́ ẹ̀sìn lẹ́yìn gbà lọ́dọ̀ tó ní sọ̀rọ̀ nípa àsìkò wọn ìmáàmù malik sáláìsì kó tó di two hundred hijira ìyẹn ni pé ọwọ́ àánú àwọn tábí ò tàbí tí wọ́n fàyè lẹ̀ ìyẹn ni pé ntí ọba jẹ́sì ń jọ́tọ́ lọ́wọ́ bá sọ aya ìkàlẹ̀ tí èsì ẹ̀sìn torí pé ọlọ́ọ̀bá lóhùn ti pé ẹ̀sìn lọ́jọ́ náà ntọ́ bá wá lẹ́yìn ọ̀rẹ́yìn kò lè jẹ́sìn o kò lè jẹ́ ẹ̀sìn tọ́lọ̀wọ̀n bá ṣe kí ni o tọ́lọ̀wọ̀n bá ọba àlejò aláyọ́nú sí ọlọ́ba ní alẹ́ ọmọ akọmọlẹ́ tó lẹ́kùn dín náà ọlọ́ba ní lónìí mo pé ẹ̀sìn yín fún yín ẹgbàwọ́ ọ̀rọ̀ wa pé ọ̀kan nú àwọn yahudi apákan nú àwọn yahudi ní ìbá ti pa àwọn lọ́lọ́wọ́n wọ́n mọ arántí rẹ̀ lọ́dọọdún pé ah, ọlọ́ọ̀bá pé ẹ̀sìn fáwọn ọlọ́ba ni wà á ti mọ́ tó aleikum ní ìmọ̀tì ọlọ́ba ni mo sì pé ìdẹ́ra mi léyìn lórí ìdẹ́ra ọlọ́run ọba tó pọ̀ nínú àwọn òfin rẹ̀ ọlọ́ba ni òun pelé a lórí inú rẹ̀ ọlọ́run ọba fi mùsùlùmí láyà balẹ̀ lórí pé wọ́n máa ṣẹ̀sìn wọn lórí ìyèpẹ̀ torí ńgbà náà kó tó di pé ááyà ìsọ̀kalẹ̀ ọ̀pọ̀ mùsùlùmí wà nù làásìbò wọn wà nù ìfòyà ipe bó làwọn sì fẹ́ ṣe ṣùgbọ́n látàrí pé ọlọ́run ọba pé ìdẹ̀ra rẹ̀ lé wọn lórí ó fún wọn láyà balẹ̀ fa amanahun minhau bákan ọlọ́run ọba fún wọn ní ìṣẹ́gun lórí àwọn ọ̀tá wọn ní ọ̀pọ̀ ààyè tí ogun ti dà wọ́n pọ̀ bákan ọlọ́run ọba fún wọn ní àgbéga àti iyì lójú àwọn ọ̀tá wọn ọlọ́run ọba ní àtìmọ́tò aleikum ní ìmọ̀tì mo pé ìdẹ́ra mi lé yín lórí ọlọ́ọ̀bá ní wọ́rọ̀ bí ìtura kò mú islam dínà mo sì gba islam lẹ́sìn fún yín ìyẹn ní pé kọ́ máa jẹ́ ní tẹ́ẹ̀fì máa jọ́sìn fọlọ́ gbogbo ẹ̀sìn pátá tá a bá la tó bá yàtọ̀ sí islam ọlọ́ọ̀bù ní gbà ó tọ́lọ́ ní wọ́n máa ń yẹ̀mú tẹ́ẹ̀ gẹ́rẹ́ islam dínà falẹ́yìn kò bá láéláé à ní ìgbà lọ́wọ́ rẹ̀ níjọ́ gbẹ̀ndé àtẹ̀yàmọ̀ irú ẹni bẹ́ẹ̀ yọ wà nù àwọn ẹni tí wọ́n pòfo yọ wà nù àwọn ẹni tí wọ́n pàdánù nítorí délé ẹ̀sìn islam nìkan lọ́lọ́run ọbọ̀ gbà ìdí nítorí fi jẹ́ pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run pátá ẹ̀sìn islam lẹ̀sìn tí wọ́n ṣe kò sá ànẹ́bí kan tó sẹ́sìn míì yàtọ̀ sí islam àwọn ànàsọ́rọ́ sọ ẹ̀sìn wọn ní nasara ni kì í ṣe ànẹ́bí ọlọ́run ló ṣe ní nasara àwọn yahudi pẹ̀sìn wọn ní yahudiya ni. Yahudi, yani kìí ṣe ànábì tán ọlọ́wọ́n bá rán sí wọn ló pè lẹ́sìn yahudiya gbogbo wọn pátá ẹ̀sìn islam wọn ṣe ọlọ́wọ́ bá ní wọ́rọ̀ tó ìṣòro ẹkùnrin islam dina mo sì yọnu sí islam fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn kọ́ máa jẹ́ ẹ̀sìn tẹ́ fi ṣe tẹ́ fi rí ìyọnu ọlọ́run ẹ̀sìn islam kọ́ wá ní jẹ́ ẹ̀sìn islam tí ọlọ́run ọba yọnu sí àfi kásẹ̀sìn náà bọ́lọ́run ọba ṣe fi rán ànábì sallallahu alayhi wa sallam ìntànàbí bá ṣe ní jẹ́sìn ìntànàbí ọ̀ bá ṣe kì ṣẹ́sìn ìntànàbí bá pa wá láti ká ṣe tọ́pa wá láti ká ṣe ìníjẹ́sìn ìntànàbí bá kọ̀ fún wa jíjìnà sí ìníjẹ́sìn tá a bá láàṣẹ dájúdájú àtẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi rán nàbí sọ̀rọ̀ àlẹ́ sọ̀lọ̀m ìdí ìntànàbí fi ṣe yẹ wá pé nínú àdìsí àìsà gbogbo ẹnikẹ́ni tọ́ba fi lè ṣe nǹkan míì yàtọ̀ a ṣe yìí ìyẹn ni pé tọ́ yàtọ̀ sẹ́sìn wáyé mọ̀nàmìlà amalan lẹ́yìn sàlẹ̀ yìí amúrúnáfà hùwà rọ̀dùn gbogbo ẹni tó bá ṣiṣẹ́ kan tó yàtọ̀ sí ẹ̀sìn wa tá à ń ṣe dájúdájú ń tá a dà padà fún ni ọlọ́ọ̀bù ò ní gbà lọ́wọ́ rẹ̀ nítorí ìdílé gbogbo ẹni tó bá fẹ́ ṣe ẹ̀sìn tí ó fi rí ìyọnu ọlọ́run òun náà pé kó ṣe ẹ̀sìn islam síwájú níbẹ̀rẹ̀ àyà sọ́bọ́lá ọba ti sọ gbogbo àwọn tá a ṣe léèwọ̀ ní jíjẹ fún wa ọlọ́run ọba ní fama ni tó rọ fí mọ́sọ̀tì ṣùgbọ́n gbẹgbẹ́ ń tọ́ bá jẹ́ pé ebi tú láàtì rẹ̀ mọ́sọ̀tì àyè màjá àti ìṣẹ̀dídà ebi tó lágbára bá tú láàsì rẹ̀ ghayra mutajani fili itmin yàtọ̀ sẹ́ńtọ́ màámà torí pé kọ́kàlẹ́ bá àtẹ́fẹ́ ẹnu rẹ̀ sẹ́lọ̀n tọ́wọ́ gbọ́sábẹ́ pé òun ò rí nǹkan jẹ la ọlọ́ọ̀bá ní fẹ̀yìn náà lọ́wọ́ fúru rọ ẹ́ dájúdájú ọlọ́ọ̀bá ọba aláforíjì ni ọba oníkẹ́ni ìyẹn ni pé àwọn tá a ti kà sẹ́yìn pọ́lọ̀ wọn bá tẹ̀lé wọ̀ lóúnjẹ tí ẹ̀yìn bá bára rẹ̀ lásìkò túláàsì. tí ọbara rẹ̀ lásìkò ebi irú ẹni bẹ́ẹ̀ tí ń ro kò sí tí ó jẹ àfi báyìí àfi ẹran yìí tóun ọba jẹ ìtànpẹ́ ní ìsirọ́ọ̀t ọwọ́ àánú nira débi pé tí ọba jẹ ó lè la ẹ̀mí lọ ó lè pàdánù ẹ̀mí rẹ̀ inú àwọn ẹran tá a ti kà á lẹ̀ lórí òkú ẹran àbẹ́lẹ́dẹ̀ àbínú gbogbo tá a ti kà ń lórí ní tó lè jẹ ìsìláàmù sí ní rọrùn fúnra ẹni bẹ́ẹ̀. wípé kọ́ jẹ ìwọ̀nba tí ó fi lé lọ tí ó fi rẹ̀ torí ti wà nù àwọn ẹni tí ilẹ̀ ti fún mọ́ wọn kò sọ́nà àbáyọ fún na pé kọ́ jẹ́ nù ẹran yìí lọ ṣẹ̀rí àyọ̀ǹda fúnru ẹni bẹ́ẹ̀ kọ́ jẹ nínú ẹran náà ṣùgbọ́n lọ́ba ní ọ̀gá mú tẹ̀já ní ìfìlẹ̀ ìtìmí kì í ń ń máa yà sódò bíi ramak ntí ọjà tí ó fi rí pé tọ pẹ̀lú ògùn ọlọ́run òun ti lé ebi lọ kò ní jẹ́ kí ni o kò ní jẹ́ pọ́pa ara rẹ̀ rún àtẹ́lẹ́tọ̀ fún un. wọ́n á máa ṣe masala lórí pé ǹjẹ́ ìjẹ́ngbà tí làrúrí mú pé kọ́ jẹ lápẹ̀jù ẹ̀rìn ẹlẹ́dẹ̀ àbí òkú ẹran tó rí ó bù ń bẹ́ẹ̀ ó sè àbí ibi tẹ́bi ti mú tọ́fẹ́ ọ́fíìsì ṣiṣẹ́ kẹ́mi ọ̀bọ oúnjẹ tọ́kànrin náà ni wọ́n lẹ́rìn ẹlẹ́dẹ̀ wọn ní irú bẹ́ẹ̀ ọ̀jẹ́ sólẹ́tùn ẹ̀ lọ ẹran yìí sì àdùn kékó dìdí ẹ̀ lọ <laughs> àwọn olùmọ́ni tọ́ lọ tún sẹ́ ṣùgbọ́n bá ẹ̀ lọ ẹran yìí gan tó ń rí ti òun lè rí o ààrẹ ẹkọ pẹtù òun lè débì kankan jẹ èyí tó ń rí gan ọlọ́run ọba ti sàánú òun ni òun lè déwájú kó wọn má rí gan àwọn olùmọ́ni kò sí tó burú àyìn mi kó bu díẹ̀ lọ ìpẹtù tọ́ba débi tó ti jẹ́ pé ó tún bá ara rẹ̀ nú rúkọ àkọ́kọ́ ó lè jẹran náà gbé lọ lórí pé tóun bá wá ti rí ń ìtọ́jẹ́ halal irú oúnjẹ tá a pè lé ìwọ̀n yóò pa oúnjẹ náà tì yóò sọnù yóò mú nǹkan mi tọ́jẹ́ halali yóò máa fi tẹ̀síwájú nínú sẹ̀mí rẹ̀ ọlọ́ọ̀bá ní fàmà ìtọ́rọ̀ fi mahmasatin ghayra mutajani fi ifmin fa inna allah ghafuru rahim ẹni tó bá ṣe lé ọlọ́run ọbọ̀ darí jìn torí pé ọlọ́run ọba mọ̀ pé túláàsì ló mú jẹ́ a sì sọ pé túláàsì torí pé tí ọba jẹ́ ó lè la ẹ̀mí lọ kìí ṣe pé kọ̀mẹ́mìlá kí n jẹun láìsẹ̀ ràn wọ́n á gbóúnjẹ déwájú rẹ̀ wọ́n ní ẹran ẹlẹ́dẹ̀ wọn wá pẹ́tọ́ ní làrúrí ní jẹ́ nsá jẹ́ bá wọn ìwé ṣe làrúrí o n ta ń ń dọ́rù ra n tó lè la ẹ̀mí lọ nítorí ìdí tẹ́yìn tó bá jẹ́ pé the last option tó ní tí ó jẹ́ náà ni inú ń ta kàálẹ̀ tó dé wọ̀ yìí nínú ẹran ṣẹ̀rí ayọ̀ǹda pé kọ́ jẹ́ níwọ̀nba àgbà tó fi lè jẹ́ pé kò sí ní tí ó jẹ́ tí ó fi lè la ẹ̀mí ara rẹ̀ àfi ń tà sí ilé wọn sẹ̀ríà yọ̀ǹda fún pé kọ́ jẹ́ torí pé sẹ̀ríà ìmọ̀ sọ ẹ̀mí inú Inu inú aims and objectives sẹ̀ríà òun náà ni pé ká sọ ẹ̀mí nítorí gbogbo ń tí àkọ́kọ́ du ká kọ́kọ́ pé kẹ́mi wọn kọ́kọ́ lánà nítorí ìdílé irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ni tọ́ bá jẹ́ ọlọ́ọ̀bọ́ darí naam ọlọ́ọ̀bá ni. yasalunaka maza uhilla lahum. naam. قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبينهن مكلبين من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله نعم فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه نعم واتقوا الله نعم إن الله سريع الحساب الله بابا عليك ولاني يسألونك ماذا أحل لهم وان بيولي ريريو جيش الله صلى الله عليه وسلم kí ni ntọ́ jẹ́tọ̀ lórí àwọn kí ni ntọ́ jẹ́tọ̀ fún wọn ìyẹn ni pé tí wọ́n lè máa jẹ ọlọ́ọ̀bá ni kúl òhìlẹ̀ lẹ́kọ̀ọ́ mu tọ̀yì báàtì ọlọ́ọ̀bá ni gbogbo ntọ́ jẹ́tọ̀ ọlọ́ọ̀bá ṣe lẹ́tọ̀ fún yín gbogbo ntọ́ jẹ́ nǹkan dáadáa ọlọ́ọ̀bá ṣe lẹ́tọ̀ fún yín àti ntọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ náà ni ntọ́ jẹ́ dáadáa gbogbo ntọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ ntí ọ̀dà ni ọlọ́ba ní sọ fún wọn pé òhìnlẹ̀ lọ́kùnmọ̀ tọ̀yìbàt ìntọ́ jẹ́ dáadáa gbogbo ẹ̀ pátá la ṣe lẹ́tọ̀ fún yín ìdí ni tó fi jẹ́ pé inú sẹ̀ríà ìntọ́lọ́hún ọba ṣe lẹ́tọ̀ ní jíjẹ ọ̀pọ̀ kọ́dà a fi wé ìntọ́lọ́hún ọba ṣe léèwọ̀ ìdí ni tó fi jẹ́ pé lófin sẹ̀ríà al-aslu fil mọ̀tòròmát gbogbo ń tá a bá rí tọ́jẹ́ jíjẹ àwọn akọ̀kọ́ kà fún pé ń tọ́jẹ́ tọ̀ ni àfi tá a bá rẹ́ẹ̀rí kan tó túkà sí pé kíní òun ẹsẹ̀ tọ̀ o mo rò pé gbogbo oúnjẹ téèyàn ọba jẹ lófin ìṣẹ̀ríà halali ni àyàfi tẹ́ẹ̀rí kan bá tọ́ka sí pé nǹkan báyìí ò ṣẹ̀ríà tẹ́lẹ̀ wọ̀ ìdí nìkan fi pé ẹni tí ń jẹ nǹkan àní ni ó mẹ́rin wá pé ti ń jẹun ṣẹ̀rí àfaramọ́ ẹni tó ní ìṣẹ́tọ̀ òun ni ó mẹ́rin wá pé kí ní ìṣẹ̀rí àtẹlẹ́ wọ̀ torí àwọn èèyàn máa dorí rẹ̀ kodò tí wọ́n bá ń sọ̀rọ̀ nǹkan mi wọ́n á má kojú oúnjẹ wa ẹnìkan ni àwọn káyà tó sọ pé kájàmàlà hàn mí nù kúránì àdìsí tó ní àjàmàlà wa dà ẹ mọ́gbọ̀n nǹkan ah, ah. eléyìí alẹ́ asúlì ni ẹni tó bá sọ pé wọ̀ òun ni ó mẹ́rin wá mo rò pé èyí tọ́lọ́ bá fi sọ́nà alukọ̀rán pé kúlá ájìlú fi máa ó iya ilé ya eh, mu'aramun alatsayin ya tsamu illa an ga kuna maita so gbogbo ti ẹn tí ó jẹ wọn jẹ sọ pé èrì nǹkan kan tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ àyà fáwọn nǹkan wọn ìta kà lẹ̀ nítorí di eléyìí ńgbà wọn bí anabi sallallahu alayhi wa sallam kìtọ̀ kí lọ́ wá tọ́ ká jẹ o ọlọ́run wa ni gbogbo ń tọ́ jẹ́ dáadáa àtẹlẹ́tọ̀ fún yín àti ntọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ní jíjẹ náà ní tí ọ̀dà apákanu àwọn afọ́ni tafsir ni aya ìsọ̀kalẹ̀ ni nígbàtí anabi sallallahu alayhi wa sallam jibril wa ba jibril sáré wọn wà ń jọ báyìí anabi sallallahu alayhi wa sallam retí jibril kò rí jibrilu ńgbọ́ ọ̀yá tí wọ́n padà pàdé òṣìṣẹ́ lásánlá àìsílẹ̀ mọ́ wá bí jibril lérè pé mo retí rẹ̀ ò sì wá jibril ni mo wá ṣùgbọ́n wọlé ni wọ́n ní kí lóde tó fi wọlé oníṣọ́lá wa màláìka àìwọlé tí àwòrán wà àìsí ìwọlé tajaba wa ìdí ni tí ò jẹun wọlé pé mo wá ṣùgbọ́n mo dó lẹ́nu ọ̀nà ni. Wani ní lànàbí sani kí wọ́n wọlé wọn bá rí ajá kékeré kan bí ọmọ ajá bóyá àwọn ọmọ tí wọ́n wà nulẹ̀ ànàbí gbé wọlé wọn fi ṣe ànàbí bá ní kí wọ́n lé gbogbo ajá nítorí délé àwọn èèyàn púpọ̀ bẹ̀rẹ̀ sí lé ajá kó nulẹ̀ wọn kọ́ra àwọn mímu wọn bẹ̀rẹ̀ sí pa àwọn ajá dànù ṣùgbọ́n àwọn ẹnìkan wá wọnú ìnira bó tilẹ̀ wù kọ́ pé jíjẹ ajá ọ̀dìlẹ́tọ̀ ṣùgbọ́n láǹfààní tájá ń ṣe fẹ́lómi ẹn ti fi ń dọdẹ ajá náà nílò àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì fi ń sọ́lé lẹ́nu àwọn àyè míì wọ́n lè lọ́lọ́wọ́ aṣọ àyà ìkàlẹ̀ torí pé àwọn ẹnìkan ti wọ́n nù nira ní ìsìnkú bò làwọn sì fẹ́ sí wọ́n lọ bí anabi sallallahu alayhi wa sallam kí lọ́wọ́ á tá a lè máa bá ìyẹn ni pé tá a lè máa fi dọ́dẹ lọ́lọ́wọ́ fi sọ àyà ìkàlẹ̀ imamul qurtubi rahimahullahu ta'ala àwọn ni aya ìsọkalẹ̀ ni lórí arákùnrin kan tí wọ́n pè ní adi ibn hatim adi ibn hatim àti ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá bá nàbí sallallahu alayhi wa sallam pé rí òjíṣẹ́ ọlọ́run ọba a ní ìdààmú kan tá a bá rán àwọn ọdẹ làwọn méjèèjì wọn ni a máa mú ajá lọ dọdẹ ṣùgbọ́n gbà bá ń ajá kọ́ lọ dọdẹ yóò mú ẹran wá ṣùgbọ́n gbà mí ẹran tí ó mú déhùn yóò ti mú dé lókù bọ́yà adé pẹ́kọ́ lọ mẹ́horo tàbí àwọn ẹranko mi nù inú gbó yóò lé ẹranko ń lọ. ṣùgbọ́n gbà ní kó tó mú dé ẹranko ti dòkú sí ọtọ́ ká jẹ́rú ẹranko bẹ́ẹ̀ mo rò pé àwọn afákan ní ìdí ní tọ́lọ̀ bá mi sọ àyà ìkàlẹ̀ ṣùgbọ́n àwọn afọ́nítàfíṣe ní méjèèjì náà lè papọ̀ ó lè jẹ́ ìtumọ̀ kan náà ni ó lè tẹ̀lé ńgbà tí bọ́yá ńgbà tí anabisọ́lá àṣẹlẹ̀mọ̀ ni wọ́n lé ajá jáde àyà sọ̀kalẹ̀ ìgbà tí adi ibn hatim tọ́wọ́ á ṣe béèrè anabi tó ka àyà ìfún ọlọ́ọ̀bá ni ó hílẹ̀ lọ́kùn mú sọyí bat gbogbo ń tọ́jẹ́ dáadáa lọ́lọ́ọ̀bá ṣe lẹ́tọ̀ fún yín ọlọ́ọ̀bá ọba àlejò ọlá ni yasaluna kamada ó hílẹ̀ lọ́kùn kúló hílẹ̀ lọ́kùn mú sọyí bat wà má alamtu minal jawari imukallibina tu'allimuna hunna mimma allamakum allah ọlọ́ọ̀bá ni àti ń tẹ́ ẹ ṣe inú ń àwọn ẹranko tẹ́ ń fi ń dọdẹ èyí tẹ́ ẹ ti tírénì tẹ́ ẹ kọ́ lẹ́kọ̀ọ́ mùkálì bíi náà tẹ́ ń fi wọ́n dọdẹ ajá tẹ́ ń fi ń dọdẹ tẹ́ ẹ ti tírénì rẹ̀ tẹ́ ẹ ti kọ́ lẹ́kọ̀ọ́ tó alimuna hun nami ma alama kumulọ inú mọ̀tọ́lọ́wọ́ bá fún yẹn yìí náà fi kọ́ ajá ọlọ́wọ́ bá ní gbogbo àwọn eléyìí fakulu mi ma amsakna aleikum ẹ̀jẹ̀ nù tí wọ́n bá mú wa fún yín àwọn olùmọ́ni amsakna aleikum àánú bí ìtumọ̀ rẹ̀ láàmù ni àìfọkùnlómi má amsakna lakum in tí wọ́n mú wa fún yín ẹ̀jẹ̀ látara ilé ọlọ́ọ̀bá ni wàkúrúsùmọ̀láhì àlè kẹ́ ẹ̀ dákọ̀ ọlọ́ọ̀wọ̀n ọba lórí rẹ̀ eléyìí ló ṣe ìdájọ́ lórí pé ẹni tí ń dọdẹ tọ́ba rán ajá rẹ̀ pẹ̀lú mọ́jẹ́mú tá a sọ àbí pẹ̀lú mọ́jẹ́mú tí sẹ́rí àlàálẹ̀ tájà òun bá mú ẹran dé lókù yọ ọ̀dẹ̀ràn náà ṣùgbọ́n pẹ̀lú àwọn mọ́jẹ́mú mọ́jẹ́mú alákọ̀ọ́kọ́ wọn náà ni pé ajá òun kọ́ jẹ́ ajá tá a tírẹ́ẹ̀nì tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ jẹ́ ajá tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ kèé ṣe ẹni ajá náà. àwọn olùmọ̀ lábẹ́ bí wọ́n máa sọ pé ẹ mọ̀ wọ́ láàmọ̀ àsájá tó nímọ̀ yàtọ̀ sí ètí ó nímọ̀ ajá tí ó nímọ̀ tọ́ bá lọ gbọ́ mẹ́rin wá ọ̀gbọ́dọ̀ jẹ́ ṣùgbájá tí tó nímọ̀ ọlẹ́tọ̀ká jẹ́ àwọn olùmọ̀ ní kíláàsì mọ́ pàjá òun nímọ̀ náà ni pé bí ṣe ń sí kọ̀máǹdì olówó rẹ̀ lọ yóò lè lọ bá pè padà yóò eléyìí ń jẹ́ pé kí ni o ajá ń gba ẹ̀kọ́ ṣùgbọ́n ajá tó rẹ́ tó kọ́ mẹ́rin lọ tó pé padà tí ò padà dìgbò òun eléyìí ṣe tó lè mẹ́rin wá kọ́ jẹ́ òjẹ́ o wọ́n lẹ́lẹ́kejì ọlọ́ọ̀bá sọ ń bíi pé inú májẹ̀mú rẹ̀ fàkùlù mi má am sẹ́kínà àlẹ́kùn ẹ̀jẹ̀ nù tí wọ́n mú wá fún yín wọ́n ní báwo láti ó mú kíní ìwá fún mi ni àwọn olùmọ́ni àkọ́kọ́ ni pé kó mu dé láì jẹ́nu ẹ̀ràn ṣùgbọ́n tó bá mu dé ó ti jẹ́ tiẹ̀ tó wá bọ̀ mú yòókù wa kò mú wá fún ọnu ó mú fúnra rẹ̀ ni irú ẹ̀ràn ẹ̀bẹ́ ọ̀tọ́ ká jẹ́ àyàfi tó jẹ́ pé ó ti bùjẹ́ ń bẹ̀ inú tá a ńlá máa zàkà ìtú ó ti bùjẹ́ ń bẹ̀ ṣùgbọ́n ẹ̀ràn òun èkú tó fi mu dé lọ́ba dọ̀bẹ̀ dé àhán ntọ́ sọ ẹ̀ràn di ẹ̀tọ́nù kìí ṣe múmu tájà ń mu wa o ọbẹ̀ tó ọ̀dàdé ló so ẹran dẹ̀tọ́ ṣùgbọ́n tó bá fi lè mú wa tí ò tí ì jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n ẹran ti kú kó tó mu dé bọ́yọ̀ gba mú lọ́rùn ni ṣẹ̀rí àfaramọ́ pé kò jẹ́rú ẹran bẹ́ẹ̀ mo rò pé ọdẹ ẹrú ẹran bẹ́ẹ̀ tọ́dẹ mú ó jẹ́ ẹ̀tọ́ fún kọ́ jẹ́ kọ́dà bí òdu ó ti dún òkú kó tó dé ọlọ́ba ní kò sí tó burú torí pé àwọn ah, ẹran tẹ́ ẹran yìí ọjẹ́ ẹranko tó jẹ́ pé kí ni o ẹ ti kọ́ lẹ́kọ̀ọ́ àwọn olùmọ́ni sàwáhùn ọjẹ́ ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin bíi ajá àti tó farajọ́ tàbí àwọn ẹni tí wọ́n máa ń pa rẹ̀ wọ́n máa tírénì àwọn ẹyẹ ní tí wọ́n máa fi ṣe wọn tí wọ́n máa fi wọn dọ̀dẹ tí wọ́n tírénì dé àṣà tó jẹ́ pé yóò lè máa bá wọn dọ̀dẹ yóò lè lọ́ máa bá wọn mú ẹranko wá àwọn olùmọ́ni ìdájọ́ wọn kan náà ni ọlọ́ba ní fakulu mi ma amsakna aleikum ẹlẹ́ẹ̀kejì ọlọ́ba ní wọ́n kuru sumaláyà alẹ́ àwọn ẹlòmọ́ni májàmú tí ó de kí ajá náà tọ́ ńgbà ọdẹ bá fẹ́ ran ajá tọ́ba fẹ́ dẹ ajá sí ẹranko kan kó fi bisimilayi tẹ̀lé bisimilayi tó ti fi tẹ̀lé nǹkan bá mú ẹran dé lóku ó ti di halali fún torí pé anabi sallallahu alayhi wa sallam ni ìdá arsalta kalbakal mu'allam wàdàkàrta sumaláyà aleyhi fakulu mimma amsaka alaik anabi sallallahu alaihi wasallam sọ fún hatim adi bin hatim ìgbé tó ọba rán ajá rẹ ṣùgbọ́n ajá almuallam ajá tó ti kọ́ lẹ́kọ̀ọ́ tó ti tírénì tó ọba dẹ́sẹ̀ ẹranko kan wàdàkàr tasmalahi alayhi ó sì dákọ̀ ọlọ́wọ́ bá ń gbà ọ̀fẹ́ ràn anabi ni tọ́ba mu jẹ nítorí ìdí eléyìí eléyìí jẹ́ àwọn ọmọ jẹ́mu tí sẹ́ríà àlàálẹ̀. àkọ́kọ́ jẹ́ pé ẹranko ń ta ti kọ́ lẹ́kọ̀ọ́ ni ẹlẹ́ẹ̀kejì ńgbà dẹ́ sí ẹran tí ó mú wa adakọ̀ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta kárí pé ó mú wa fún wa ní kì í sí pé mú wa fúnra rẹ̀ kí lápẹ̀rẹ̀ mú wa ẹran láì ebi ló lè lọ fúnra rẹ̀ kì í mú wa ọlọ́ba wa ní wọ́tẹ́kùlá ẹ wá páyọ̀ ọlọ́run ọba o torí pé ẹran tá tọ́ dé ajá títájá mú wá ìpáyọ̀ ọlọ́run ọba ní ojú olóòfin ọlọ́run ọba lórí rẹ̀ ẹran ó lè tóbi ṣùgbọ́n ó ti bùjẹ́ ń bẹ̀ ẹran ti ti dòkú kó tó dé káwọn pé kó ọlọ́run ọba nítorí délé ẹ mọ́ kọjá ọlọ́run ọba ṣe léèwọ̀ wọ́tẹ́kùnlá iná láàṣẹ̀rí olùhìsáàb torí pé ọlọ́run ọba yára níbi ìṣirò gbogbo ń tó ṣe níṣẹ́ kìí ṣe ń tọ́jẹ́ pé ó lè fọ́lọ́run ọba láti ṣèṣirò rẹ̀ bákan náà gbogbo ògbà tọ́lọ́run ọba bá sì fẹ́ dá ṣeré àfẹ́dà tọ́ba wo ọlọ́run ọba lẹ́sẹ̀kẹsẹ̀ ó lè dá ṣeré àfẹ́dà rẹ̀ nítorí ìdílé ọ̀ràn àyàn lọ́jẹ́ lórí gbogbo akápáyọ̀ ọlọ́run ọba. ọlọ́ọ̀bọ̀ بابا عليك ولاني اليوم أهل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم نعم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن نعم إذا آتيتموهن أجورهن محسنين غير مسافهين ولا متخذي أقدان نعم ومن يسقط بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين الله بابا عليك ولاني اليوم أني لجوا إكنا أناني أجوا حجة الوداع ọjọ́ tọ́lọ́ ọba ní òun pé ẹ̀sìn fún wa ọlọ́ọ̀bá ní òhìnlẹ́lẹ́kùnmù tọ̀yìbáàtì gbogbo ń tí jẹ́ tọ̀ látòní lọ àṣẹ lẹ́tọ̀ fún yín gbogbo ń tí jẹ́ nǹkan dáadáa àṣẹ fún yín inú tí anabi sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn anabi mu wa òun náà ni pé wọ́n ń ṣe ntọ́jẹ́ tọ̀ ní ntọ́jẹ́ dáadáa tó láǹfààní fárọ mẹ́ẹ̀dẹ́ ni wọ́n ń ṣe lẹ́tọ̀ wọ́n yóò harimu alayhi mu kọ̀ọ̀bá ìta ṣùgbọ́n tọ́jẹ́ ẹ̀gbin ntọ́ jẹ́ aburú fún àlàáfíà ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ń ṣe léèwọ̀ yìí ló fi jẹ́ pé káàídà nínú islam gbogbo ntí àwọn onímọ̀ bá fi lè fi yé wa pé kíní o ìmọ̀ kó bá làáfíà yàn ọ̀tọ̀ ó ti jẹ́ wọ̀nù mo rò pé wọ́n bá ṣèwádìí kíní o tẹ́ ẹ bá jẹ́ báyìí ó làáfíà rẹ o ọjọ́ náà yẹn ká dínà sí ọlọ́ọ̀bá ni àti ntọ́jẹ́ gbogbo ntọ́jẹ́ dáadáa sílẹ̀ tọ̀ fún yín ọlọ́ọ̀bá ni wọ́n tọ́ámù lẹ́dínà útul kìtàbà hìlùlákùn àti tọ́ámù alétúsí pé oúnjẹ oúnjẹ àwọn ẹni tí afúnitira síwájú yìí yẹn ni yahudi àti nasara ọjẹ tọ fún yín oúnjẹ generally nu ṣùgbọ́n àwọn àgbà nínú àwọn afáàní tẹ̀sí látòrí àwọn sàhábà wọ́n ní tọ́ámù tá a gbà ń bì òun náà ni pé ẹran tí wọ́n dú torí pé kò sí yàtọ̀ láàrin oúnjẹ míì tọ́jẹ́ ti mùsùlùmí àti ètè èsè ti mùsùlùmí mo rò pé àyà àfẹ́ràn náà lọ́jọ́ pé ńgbà bá fẹ́ du mọ́jẹ̀mú wá lórí rẹ̀ bá bá fẹ́ pẹran ṣùgbọ́n yàtọ̀ sílẹ̀ oúnjẹ wọn ìtọ́jẹ́tọ̀ ni ẹran tí wọ́n dú ìtọ́jẹ́tọ̀ ni ṣùgbọ́n a ní ẹni tí èsè mùsùlùmí tọ́ba fi lè jẹ́ ẹlẹ́sìn yahudi àbí nasara yẹn ni pé kristẹni àbí jew àwọn nìkan ìníṣẹ̀rí àní àwọn ẹni tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n bá dúró ẹran á jẹ ọlọ́ọ̀bá ni òun ṣe lẹ́tọ̀ fún wa. sheikul islam ibn taymiya rahimahullah ta'ala nínú tíra àwọn ìkùtìdọ́ sirọ́tì mustaqim fi mukhalafati ashabil jahim. wọ́n kó àwọn ẹgbàwọ́rọ̀ wá látọ̀dọ̀ àwọn sàhábà inú wọn ìyá wa aisha rọ́dí aláwọ̀ tààlà tí wọ́n ni ibi tọ́lọ̀ wọn bá ti wọ̀ ká jẹ ẹran tí wọ́n dú ó náà tí wọ́n bá dú wọn fún ọdún wọn ẹran ó dé wọ̀ ká ṣùgbọ́n tó bá yàtọ̀ sí kọ́dà kan gbé fún wa wọn kì wọ̀ lórí wa ká jẹ. àwọn ẹnìkan wá bá ìyálà wa aisha rọ́dí aláwọ̀ tí ala anha ipa aláwọn alábàgbé tí wọ́n ṣe mùsùlùmí wọ́n sì máa fún wa ní oúnjẹ tí wọ́n tí wọ́n pèpè àgbà wọ́n ṣe ọdún wọn sọ́lẹ̀tọ̀ ká jẹ́ aisha rọ́dí aláwọ̀ tí ala anha ni famakana mi daba ihihim fala ìtọ́ba jọmọ́ tí wọ́n dú fún ọdún ọ̀ gbọ́dọ̀ jẹ́ wọ́n makana mi gẹ́rì dálíkà fakulu nítorí àbílẹ̀ jẹ́ pé ọ yàtọ̀ sí gẹ́gẹ́ bí chinchin wọ́n fún ọ ní rẹ́ẹ̀tì wọ́n fún ọ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní jẹ́ ẹran nìkan lọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ ọlọ́ọ̀bá ni wọ́tọ̀ amúlẹ́dínà ó tún kìtàbà ìlú lẹ́kùn àti ẹran tẹ tí àwọn ahalul kìtàbì bá pa ọjẹ́ tọ̀ fún yín wọ́tọ̀ amùkún ìlú lẹ́hùn oúnjẹ tí yín náà jẹ́ tọ̀ fún wọn. àwọn olùmọ́ni àyà kò sí tó burú tí mo bá pẹran kọ́lá kọ̀sẹ́ nínú ẹran léyà kí n fẹ́ tí èsè mùsùlùmí mo rò pé mo ní neighbor tí èsè mùsùlùmí tí mo bá pa ẹran mo lè fún un tí mo bá dáná mo lè fún un nípa ipe ajálábàgbé torí pé ni ọlọ́ọ̀bá ṣe lẹ́tọ̀ fún un náà kọjá nù mi ọlọ́ọ̀bá ní wọlmùsọ̀nàtú mínàlmùmínàtì àti àwọn obìnrin tí wọ́n kóra ró nínú àwọn mùsùlùmí lóbìnrin àti lẹ́tọ̀ fún yín kẹfẹ́ wọn ọlọ́ba ni muhsanat wọ́n ní ìtumọ̀ muhsanat ay alafifat obìnrin tó jẹ́ pé ó kóra rẹ̀ ró kìí so ń ranù kìí so tó ti sọra rẹ̀ di àǹfààní àdúgbò tọ́ba bá ti ń jáde yọ bá ti ń wọlé la obìnrin tó kóra ró ṣẹ̀rí àti lẹ́tọ̀ fún wa nínú àwọn olùgbàgbọ́ òdodo yọ yá ìlẹ́nu pé a. Ah, Kilo ló wa ordinary bí ìgbà tí ó ti bukata rẹ̀ àti mele ṣùgbọ́n tọ́lọ̀ bá fẹ́ sọ wájú ọlọ́ba ni wàlúmọ́ sára tó bẹ̀rẹ̀ lẹ́dínà ó tún kìtàbà mi ń kọ́bìlìkùn àti àwọn ẹni tí wọ́n jẹ́ ń tó kóra ró inú àwọn ẹni tá a fún tíra síwájú yín ọlọ́ba ń sọ̀rọ̀ ahlul kìtàbì lẹ́tọ̀ òun sọ bí wọn náà lẹ́tọ̀ káfẹ́ ọ wá fi obìnrin mùsùlùmí sí láàrin ó ti síwájú kó tó sọ̀rọ̀ obìnrin tí èsè mùsùlùmí yẹn ni pé jíwà bí kírísítẹ́nì àwọn olùmọ̀ní bí gbàtọ́ lọ́wọ́ bá ń tọ́ka sí fún wa pé ńgbà tó o bá rí obìnrin mùsùlùmí ńgbà náà lọ́mọ sọ́pọ̀ ọmọ wa ẹ̀ tí èsè mùsùlùmí kì ẹ̀ tí èsì ìsè mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ́ kí ni o ọgbọ́dọ̀ jẹ́ yahudi àbí nasara ẹlẹ́sìn kírísítẹ́nì ọlọ́wọ́ bá lọ tọ́ tá a bá ní nǹkan tọ́ kò túmọ̀ sí pé lọ́la o túmọ̀ sí pé láadá kan wà tó rí lábẹ́ ẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá ní nǹkan tọ̀ yẹn ni pé tọ́ba kàrá ń gidá tó o rí mi èyí tó o rí nu ọtọkọ ọ̀fẹ́ ìdí ni tó fi jẹ́ pé ọ̀pọ̀ àwọn olùmọ̀ bíi sheikh nasirudin alalbani wọ́n ní nínú àsìkò wáyé ẹ̀yìn ò ní àwíjàre tí ó fi lóhùn fẹ́ ẹni tí èsè mùsùlùmí máa kásìrọ̀ ti wùjú di mùsùlùmáàtì gbogbo báwọn obìnrin mùsùlùmí ṣe pọ̀ tó kọ́ wa lóhùn rẹ̀ nìkan kan tó wò ó á jẹ́ pé nǹkan mi nìbẹ́ lọ́kàn rẹ̀ ìpè ìlójú kó hàn á lọ fẹ́ torí pé báyà ṣe mú wa gan ọkọ̀kọ́ tí àwọn obìnrin mùsùlùmí síwájú kó tó sọ̀rọ̀ àwọn ahalóli kìtàbí ìdí ni lọ́sẹ̀ pé yọ ya yẹn kí mùsùlùmí wa kọ́ ọmọ kọ́ọ̀lù kọ́ ọmọ béèrè pé kí ni ìdájọ́ káfíà ahalóli kìtàbí kò béèrè nípa bí ó ṣe kírun rí ẹnìkan kọ́ọ̀lù mi láti abroad ẹ̀fà ẹ̀dàkùn ẹnìkan ló fún mi nọ́mbà yín kí ló dé ẹ̀dàkùn gbọ́ kí ni ìdájọ́ mùsùlùmí kọ́ fẹ́ kírísítẹ́nì ẹni kọ́kọ́ pa mí ná kò béèrè rígbó ni ó ṣe kírun mo ní ìlú gbogbo ní gbogbo ayé ni ti kò sóbì mùsùlùmí tó rí tó wù ọ́ aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn olùmọ́ni májẹ̀mú tọ́lọ̀ ń wọ́n bá fi sí ó súnmọ́ kárí lára mùsùlùmí ṣùgbọ́n ńgbà ní ntọ́ kéré ju ní pé kárí lára ẹni tí èsè mùsùlùmí ọ̀nà ni pé muhsanat ẹni tó kóra rẹ̀ ró tí èso ń ẹni tó kóra rẹ̀ tí èso ń mọ̀ ka fífa kan lánàá mo sì fẹ́ lè bọ́ ẹkún ti ń sọ̀rọ̀ uh, ọmọ in tó tó sì gbàyàn lẹ́rù ọ sọ pé ti bẹ̀rẹ̀ sí ń pẹ̀lú ọkùnrin látìgbà tó òun ti wà lọ́mọ ọdún mẹ́fà. ẹgbà tó ń tu six years ẹ wá sọ fún mi torí pé nígbà tí wọn gbé lórí ó ní lọ́dọ̀ àwọn òbí òun àwọn ọ̀ka yín kún kankan normal kí wá ni àbíkọ́ lọ bọ́ sànù wa ọlọ́ọ̀bá ní wàlúmọ̀ sọ́nà tó mílẹ̀ lẹ́dínà ó tó kìtàbà ní kọ́bílíkùn àti àwọn ẹni tí afúnitìrà síwájú yín tọ́jú pé àwọn tí wọ́n kóra ró so ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní pẹ̀lú mọ́jẹ̀mú ìdá àtẹ́ ìtòmú hunna òjúrà hunna tẹ́ ẹ bá fún wọn ní sàdáàkì wọn ìyẹn ni pé sàdáàkì gbọ́dọ̀ wà ń bẹ̀ yálà obìnrin mùsùlùmí lọ́fẹ̀ẹ́ ni àbí ètí èsè mùsùlùmí sàdáàkì wà o kọ́mọ̀jẹ́ pé ẹnì kó lóhùn dúrọ́pù sàdáàkì ní ojú ọmọ ojú kòkòrò pé kí wọ́n fẹ́ẹ́ tí èsè mùsùlùmí là ọgbọ́dọ̀ san sàdáàkì ọlọ́ọ̀bá wa ní muhsinina àwọn olùmọ́ni muhsinina ẹlẹ́ẹ̀kejì bíbí ta gbàlérò ai mutazawidina kẹ́ ẹ fẹ́ wọn pẹ̀lú mọ́jẹ̀mú kó pé pé wọ́n so yìí kọ́dà kọ́ mọ́jẹ̀ mùsùlùmí lópin ìgbà tó bá fi lè jẹ́ pé kírísítẹ́nì ni àbí yahudi tẹ́yìn bá yarí pé tó wọ́n fẹ́ ní sọ pé kọ́ mọ́ fẹ́ tó ń ti pé ń take risk fún future àwọn ọmọ rẹ̀ pàápàá jùlọ níbi tó bá fi lè ti jẹ́ pé fanfa wá láàrin mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí bí orílẹ̀-èdè wa ní ìsìn akànlẹ́ mọ̀ tara wa jẹ́ ọ̀ṣùgbọ́n kálukú mọ̀ pé ntọ́ kálukú ó sì lọ́kàn rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ọ̀pọ̀ ọgbà tọ́ ọba lọ fẹ́ tí èsè mùsùlùmí in tí túmọ̀ sí náà ni pé ọ̀pọ̀ ọgbọ́ sacrifice àwọn ọmọ rẹ ni tí wọn bá kó gbogbo wọn lọ bọ́yà wọn ò fi ní kó dàjì ẹ̀yin tọ́lọ̀ bá tó ṣe tí wọ́n gún lẹ́mìí inú tó ṣe ẹ̀ wá ń bẹ̀ tó lé bá wọn ṣe ọba kú tán ń gbogbo wọn mi. ni muhsin iná kọjá pẹ́ ṣe o ghayra musafi iná àwọn olùmọ́ni musafi in òun náà ni pé kọ́mọ̀jẹ́ pé fún lówó pé bùkátà rẹ̀ tó áwà kan ó sì sanwó fún un gbọ́gbá gbọ́bùkárà tá a rẹ tán ìjì parí. abẹ́lé abubakar sheikh abubakar jazairi inú tafsiri wọn wọ́n ní aya ẹ̀rí tó gbópọn tí ń ṣe tahrimu nikahul mut'anu temporary marriage tọ́jú pé àwọn èèyàn ń taká tí wọ́n sọ́dọ̀ sọ ọkùnrin ọ̀fẹ́ obìnrin kò sí màá sí òbí rẹ̀ kò sí màá sí òbí ẹnìkan wọ́n lè fẹ́ ra wọn for hours pé aso yìí ń bò ti gbà ó sì sanwó sàdáàkì ṣùgbọ́n fún àwa méjì náà ni sẹ́pẹ́ sínú pẹ́ńbélé lílò tí wọ́n láǹfò mí là ṣùgbọ́n ṣe ni láàánú pé àwọn ẹnìkan ni wọ́n fi ń sagbátẹ̀ ẹrù fún àwọn ẹni tí wọ́n bá rí pé yìí máa ní wọn lẹ̀ ẹni tó fẹ́ ṣèrànù tẹ́lẹ̀ tó wá sọ pé ọ̀nà tí wọ́n gbà sí ni tí ó tún gbà ládàá sẹ́mọ́ pé asé lọ́sọ̀ fún un kíní ń lọ pẹnẹtírẹ́tì ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ọ̀pọ̀ àwọn olóṣèlú àtọ̀pọ̀ àwọn ọmọ tí wọ́n wà ní tertiary institutions ọmọ mi obìnrin wà ní pé ọmọ mi wà ń bẹ̀ à ń ṣe mbbs níka kìnìkan níka ọmọ sì ti dún ranù tán ó ti lọ́kọ mẹ́wàá ọ̀fẹ́lẹ̀ fọ́sẹ̀ méjì ọ̀fẹ́lẹ̀ fọ́sẹ̀ kan inú kámpọ́ọ̀sì náà ni wọ́n sì tún fi ń yẹ pé tí ń sẹ́wọ́n yóò tún gbà ládàá torí inú àkìdá ṣí àrùn kọ́dà wọn lẹ́yìn tí ó tó lóun gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tí ó ṣe temporary marriage ìmọ̀ọ́nì rè ó pé tí ó ṣe temporary wípé ìmọ̀ọ́nì rè ó pé tọ́ba wa ti bẹ́ẹ̀ doyún kọ́ wọ́n ní tọ́ba doyún ọmọ tọ́ba bí wòlíì ọlọ́ni ẹ mọ̀ òbí tá a parọ́ láró nítorí délé àwọn olùmọ́ni zairo musafi in kìí ṣe igi tẹ́sùn temporarily ìgbà à ń gbà tí ẹ ti ṣe mùsùlùmí à ń pín pé kẹ̀ǹkan ra sórí igi rẹ̀ fúngbà mélòó kan bá bá ti tán àbí fúngbà kan tá a dà tá a bá ti ṣe tán igi parí là ọlọ́ọ̀bá ní wàlámù tẹ́kìrí àkùdán àbí kẹ́ ẹ máa náwó lóbìnrin lórí lẹ́ǹtẹ́ mú girlfriend ẹ fi ṣe Ah, àwọn ẹnìkan pè ní handbag gbọ́ máa ń lọ kíkan ló mú lọ ẹlẹ́mí ò tún gbalé fún un àwọn implication rukini ó sẹni láàánú pọ́pọ́ láwọn ààyè kan níbi wọ́n ti sòfin pé ọkùnrin ọ̀gbọ́dọ̀ níyàwó ju ẹyọ kan lọ àwọn olùsèwádìí kan wọ́n ní ìwádìí àwọn some of them gan wọ́n yẹn ṣe mùsùlùmí o wọ́n ní man is polygamous in nature àdámọ́ ọmọ ọkùnrin ìmọ̀ níbùkátà ju obìnrin kan lọ tí ẹ bá ti pẹ́ kọ̀ǹtró rẹ̀ kò súnmọ́ kọ́mọ́sì ranù bẹ̀tí náà àwọn ìlú tó jẹ́ pé ordinarily majority mùsùlùmí ni gẹ́gẹ́ bí tunisia wọ́n bá ń di polygamy ẹ wá mọ̀ tí <laughs> wọ́n wá ṣe lẹ́tọ̀ kò sí tó burú kò ní girlfriend mẹ́wàá o ọkọ̀ ìgbọ́dọ̀ fẹ́ níyàwó eléyìí ló jẹ́ wọ̀ yìí tó fi jẹ́ pé àwọn ẹlòmíì tó jẹ́ pé ìpayọ̀ ọlọ́wọ́n bá wà lọ́kàn wọ́n dẹ́ni bùkátà kí wọ́n fẹ́ yàwó jẹ́ ẹyọ̀kan lọ wọ́n máa so igi ṣùgbọ́n wọ́n so igi pamọ́ sọ ọ̀rọ̀ bá fi lè déwájú adájọ́ yóò ní girlfriend òun lòún gbalé fún tọ́ba ti lè wíwẹ̀ wájú adájọ́ tán nù máa lọ máa lọ máa lọ kó sẹ́yìn kankan máa lọ ẹ máa wúra nù ẹ wo bẹ́yẹn ṣe ń fi òfin ọlọ́run ọba ṣe nítorí ìdí ẹlẹ́ ọlọ́ba ni wàlámù tẹ́kìrí afghan kìí ṣe tẹ́ mú obìnrin ní ọ̀rẹ́ tẹ́ ẹjọ́ máa wọlé wọ̀de tọ́ máa náwó lé lórí ṣùgbọ́n kìí ṣe ìyàwó rẹ̀ ọ̀fẹ́ o ẹ̀ sì máa ṣe ranù tó ọlọ́ba lẹ̀ gbọ́dọ̀ ṣe eléyìí torí pé ọ̀ta kò fi ọlọ́run sọ ọba ní bùkátà sóbìn ṣe ìyàwó ọlọ́run ọba ò sì gbẹ́rù kan lu ẹ̀dá tó ju orí rẹ̀ lọ wọ́n gba ìní mìsìn òjẹ́ ń ṣe ìyàwó in most cases irọ́ ni irú obìnrin kan lọ fẹ́ fẹ́ owó rẹ̀ ọ̀ka lọ fẹ́ tó owó rẹ̀ ká ó bá jẹ́ pé àwọn ah, torí inú ìgboro tọ́wọ́ àwọn ti kàwé mélòó kan kíní kan lóko yín kan lọ fẹ́ tí o ṣe kàwé gbọ́ bùkátà rẹ̀ kàtó fi ṣe sí náà o kàkàtó fi ṣe sí náà. onídéédé t'o tó ní tó lò kọ́ yín tí wọ́n sì fún ọlọ́mọ tó dángájíá lọ́fẹ̀ àwọn pé wàláyé tó responsibility kìíní kan lọ́pọ̀ èèyàn tara rẹ̀ jẹ́ ni wàláyé in most cases ẹlòmíì ti take as an excuse ti fi ń ṣera nù pé responsibility àti ṣèyàwó ní ìsìn ọ̀wọ́n ni kìíní kan ńgbà mo fẹ́ wọ́n ni mo gbọ́dọ̀ la anabi sallallahu alayhi wa sallam fi wá pé. khairun nisa'i barakatan aisaruhunna ma'unatan àwọn obìnrin tá a fẹ́ àwọn ètò àlùbáríkà pọ̀ jù lórí wọn ọ̀nà làwọn tó jẹ́ pé àwọn obìnrin tó jẹ́ pé expenses àti fẹ́ wọn pọ̀ àdí ẹrù lọ́kùnrin lórí tó ju agbára rẹ̀ lọ torí pé yóò fẹ́ obìnrin ẹlòmíọ̀ jẹ gbèsè wọn ò bímọ mẹ́ta tán kì í san owó kì í clear gbèsè tó fi ṣèyàwó torí fitina ta kó lera wa lórí la anabi sallallahu alayhi wa sallam kò sí lọ lọ́rùn ẹ̀yàn anabi bí wàá pé ká ṣe ní bọ́ọ̀lù ọba ti fún buru lágbára mọ́ kò sí tó burú tó ọba lágbára kọ́ ọ̀náwó rẹ̀ kọ́ pọ̀ sáma jẹ gbèsè kò sí tó burú ń bẹ léwu nítorí ìdílé ọlọ́ba ni wàlámù tẹ́kìdí àfdán ṣẹ̀rí ọ̀fara mọ́ ipe ká wa máa fẹ́ra wa pé ẹ̀tọ́ fẹ́ fẹ́ náà ni ẹlòmíọ̀ ẹ̀tọ́ fẹ́ fẹ́ wọ́n sì mọ̀ sọdún márùn-ún ọdún mẹ́wàá yọ ọmọ wa wálé kọ́dà bí ó sì lé o ti ní kí yàrá rẹ̀ yóò tún bá a dáná ẹlòmíì aláìlójú tí ó tún á máa béèrè nítorí sí rí i pé kí ni ìdájọ́ kí girlfriend yẹn dáná sàárì fún ẹ mọ́ gbọ̀n kan kọ́ dáná sàárì fún àbí kọ́ dáná sínú fún la la sẹ́rí ọ̀fara mélèé anabi sallallahu alayhi wa sallam ni lam yọrọ lè mutaha bẹ́ẹ̀ ni mi tó nìkan kò sí tó fi dáa jù fún àwọn ẹni tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn tó dàbí kí wọ́n so yìí kò sí tó fi pọ́n wọn léjù tó fi dáa jù fún wọn bí kí wọ́n so yìí onífẹ̀ẹ́ rẹ̀ onífẹ̀ẹ́ rẹ̀ ẹ ṣètò kẹ́ so yìí gbogbo yòókù ẹ̀ fi lẹ́kọ̀ọ́ lọ ṣùgbọ́n kí àwọn afẹ́yìn kẹ́wọ́ yóò sì máa ṣe ránu ṣẹ̀rí ọ̀fara mélòó haramu nínú ìsìlámù kọ́dà obìnrin tí èsè léèwọ̀ rẹ̀ láì sí làrúrí kankan fọ́ọ̀kan ara rẹ̀ gan anabi sallallahu alayhi wa ni kí wọ́n mú èso kí wọ́n kàn mọ́ ìkànnù yín ní láwùjẹ rẹ̀ lórí wàláyé ọ̀sán pẹ́rẹ́ fún ojú pé kọ́ fọwọ́ kan ara obìnrin tí ò lẹ́tọ̀ sí lọ obìnrin tí ò lẹ́tọ̀ fún tí èsè léèwọ̀ rẹ̀ tí èsè ń tíṣẹ́rí àfẹ́ fún un kọ́ fọwọ́ kan ara rẹ̀ lásán pé a kò sí nǹkan kan anabi ni ìyàtọ̀ lọ́wọ́ bá pèsè ilẹ̀ fún wàláyé kí wọ́n kan léṣo láwùjẹ sẹ́ńtì ṣe dáwọn pé àbí ń tí tara kí wọ́n gbá mọ́ lórí ẹwọ́ orú ìrora tí ọ̀jẹ̀ anabi ni wàláyé ọ̀sán pẹ́rẹ́ fúnrú ẹni bẹ́ẹ̀ ju ìyàtọ̀ lọ́wọ́ bó fi jẹ́ lọ tọ́ba mọ ìyà tí ń bẹ tọ́lọ̀ bá pèsè fún pé kọ́ fara kọ́ o aróbi tí èsì tiẹ̀ káwá tó ló mẹ́nìkan ní girlfriend ṣé láàrin yòòbó sì kò tẹ̀ wọn kákùn kankan kọ́dà wọn wà kó pé sírẹ́ǹdì nípa ah, afẹ́fẹ́ àwọ̀ àríkọ́ máa wá kí wá bí ọ̀hún kí wá bí ọ̀hún ńlé yọ lọ gbá bọ́ọ̀lù láàárọ̀ yọ àfi kí ilẹ̀ ńlé pé tọ́ bá dé yọ bá kílẹ̀ àyàrá yọ láà ìlàhà ìlàlá wà láà ilé ìṣẹ́lọ̀ ni gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kò tú gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kò tú gbogbo àwọn ọ̀rẹ́ mi bí wọ́n ti ń senu kò túmọ̀ sí pé kọ́jẹ́ pé ń tọ́tọ́ o sáà kánú àyà pé àwọn ọmọ anápọ̀jù àwọn ọmọ àlìjánà lọ nítorí délé àwọn ẹni tí wọ́n ń sẹ́lọ̀ ń pọ̀ mọ́jọ jẹ́ àwíjàre fún ọ láti pé kí wọ́n náà sẹ́lọ̀ ọlọ́ba ni wọ́n máa ń yẹ kó bìí ìmáàní gbogbo ẹni tí ọba ti kèfèrí sí ìmáàní tí ọ̀gbọ́lọ̀ ọba gbọ́ àwọn olùmọ́ni ìyẹn ni pé gbogbo ń ta àkàlófin tọ́ba tápà ọlọ́run ọba ṣe léèwọ̀ òun sọ di halal pé kò sí nǹkan kan fọkàn hábitọ amadu irú ẹni bẹ́ẹ̀ gbogbo sẹ́ẹ̀rẹ́ dànù kọ́dà kọ́ lọ mọ́kà jù bẹ́ẹ̀ lọ kọ́ka kùránì jù bẹ́ẹ̀ lọ gbogbo sẹ́ẹ̀rẹ́ dànù ntọ́lọ́run ọba ṣe léèwọ̀ tọ́ba ti fèrè sọ́kò di halal gbogbo sẹ́ẹ̀rẹ́ dànù gẹ́gẹ́ bí ẹnìkan tí ń tún pẹ̀ra rẹ̀ láàfàfikọ́ lọ́bọ̀ sànù wà lórí àwọn àfáà tóní ọmọ sọba jáde pé ọkọ fẹẹfẹ kaka sí nǹkan kan kó o súnmọ torí pálí kòránì ní fáńkì hu máa tọ́ọ̀bà lẹ́kùn pálí kòránì ní ẹfẹ́ ń tọ́ba dùn mọ́ inú àwọn obìnrin pé tọ́ọ̀bà tọ́ owó lè ṣe mọ́ kó dùn ní sì pẹ̀lú rẹ̀ láàfà o nílùú tá a fà sí wà tí wọ́n máa ń bẹ́ kí pé ńlẹ̀ yorùbá ibo ní inú ìlú táwọn àfa ọ̀wà bí o ń sì So, àti rẹ ni já ẹgbà fún wèrè torí pé ah, wọn ní freedom of expression of it dè wá pé wọn kálukọ sọ tó bá wù ṣùgbọ́n yẹ kó létò ọlọ́wọ́ bọ́ ọba àlejò ọlá ní wàláì gbogbo tọ́lọ́wọ́ ọba bá ṣe léèwọ̀ tó ọba ilé sọ́ọ̀dì halal pàpàdé hábìtọ̀ àmàlù ìsí olúwa rẹ̀ ti dàrú nù ọlọ́wọ́ bá ní wàhúwà fi áàkìrọ̀ ti mìíràn kàṣírí tọ́ba ilé bábá ikú ń jọ gbẹ̀ndẹ̀ alkiyama ọwọ́ àánú àwọn tí wọ́n pòfò ìyẹn ni pé tí ọba ilé túbá torí pé aya àwọn olùmọ́ni ọlọ́run bá mu wa ń sọ̀rọ̀ ń halal àti ń haramu ni ọlọ́run bá wa mu wa pé wọ́n máa ń yẹ fúdbìl ìmán ṣé ìmánì iṣẹ́ gan máa jẹ́ ìmánì wọ́n máa kára láwọ̀ lè yóò dé à ìmánà kù ọlọ́run ọba ò ní fi imani yẹn rárẹ̀ kí ni ìmánì tọ́ka sí bẹ iṣẹ́ tí wọ́n ṣe ti irun tí wọ́n kí ni àti sẹ́nà wà nù ìmánì gẹ́gẹ́ bó ṣe wà nù gbàgbọ́ àwọn ahàlùsùn náà nítorí ìdí eléyìí ọlọ́ọ̀bá ní gbogbo ẹni tó bá ilé ṣe kẹfẹ́rí sí imani tọ́lọ̀ wọn bá ṣe ní halali tó ṣe ní haram àbí tọ́lọ̀ bá ṣe ní haramu tó ṣe ní halal fọwọ́n abitọ amadu isi olúwa rẹ̀ dànù nù wọ́n wọ́n fi àkìrọ̀tì minal khasiri irú ẹni bẹ́ẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ alkiyama yọ wà nù àwọn ẹni tí wọ́n padànù yọ wà nù àwọn tí wọ́n pòfò kọlọ̀bọ ọmọdé àpadànù kọlọ̀bọ ọmọdé àpòfò nítorí ìdílé gbogbo áyà yìí sọ tó jẹ́ fún wa káfẹ́ lóbìn bákan náà ntí ó sì jẹ́tọ̀ fún wa ká máa sọ dáta ẹgbẹ́ yẹn ṣe wà tí ó ní ní girlfriend tí ó là bẹ̀rù ọlọ́run ọba tó ọba ní bùkátà sómi lọ sí ìyàwó kọlọ̀bọ̀ sàmànà gbogbo wa wọláwù tààlà àlàm àdùbà ìṣàlá tó bá di lọ́la tẹ̀síwájú níbi àyà tuntun tí ń sọ̀rọ̀ nípa alùwàlá kọlọ̀bọ̀ sàmànà wa wọláwù tààlà àlàm náà. aleykum salaam wa rahmatulah. ẹ̀ńtọ́ fọnù ẹni tó fi maclean fọnù kò sí tó burú nínú àwẹ̀ yálà ńgbọ̀ ọ̀jẹ̀ sàárì tẹ́ni àbí lọ́sàn-án gan àbí ń bà lẹ́ mọ́ toothpaste kì ṣe kì ba àwẹ̀ jẹ́ mo rò pé tí ẹ bá ti pẹ́yàn máa máa gbé ni o tọ́ba fọnù tọ́wá gbọ́ tíyèsí rẹ̀ ní lọ́nà fún kọba àwẹ̀ jẹ́ mo rò pé kọba àwẹ̀ jẹ́ ọláwùtà àlàálà náà aleykum sọ. sọ ọtọ súnà kéèyàn fi oúnjẹ ẹlẹ́sìn kejì sínú tába lọ́tọ̀ súnà yẹn nípo ní ládàá o kò sí tó burú dé ẹ̀ ń tẹ̀sẹ̀ mùsùlùmí gbóúnjẹ kan fún mi ó ti dédé gbà mọ́ fẹ́ sínú mo bá jẹ́ àbí mo sẹ́kù mo fi jẹ́ sáárì kò sí tó burú ṣùgbọ́n tá ní sọ́tọ̀ súnà yẹn ní pé sáà nẹ́bí lọ́la ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan ó tó ti nù tùmọ̀ mí o kò sí tó burú pé torí tí èsè mùsùlùmí oúnjẹ tó gbé fún yàn kéèyàn òfin sínú àbí nkankan tó gbé fún yàn ní kéèkì àbí nkankan kéèyàn ọ̀jẹ́ kó fi sínú kó sí tó burú kọ́dà bí ẹni tí èsè mùsùlùmí bá ra dẹ́bínú fún yàn kó fi sínú kó sí tó burú náà ọ̀la ọ̀tá ara rẹ̀ ayẹ́kùn sàn. Thank La á sì ṣe ìyàtọ̀ wọ́n ní a sọ pé pírísìpù ti ṣẹlẹ̀ aláàlẹ̀ nípa oúnjẹ wọ́n náà gbogbo ń tọ́ jẹ́ jíjẹ ẹ̀tọ́ ni àyàfi ń tẹ́rì kan bá establish pé kí ni o èèwọ̀ ni gẹ́gẹ́ bí aṣọ gbogbo aṣọ tá a wọ̀ á gà fún pé halal àyàfi aṣọ tí ṣẹlẹ̀ àbá tọ́ka sí pé ru aṣọ báyìí àbí ríran báyìí o eléyìí wọ́n yàtọ̀ sí ń tọ́jẹ́ jọ̀sìn gbogbo ń tọ́ba fi lè jẹ́jọ́ sìn bá a ṣe sin lọ́hùn bá a ṣe ṣe báyìí eléhùn mọ́jẹ̀mú tiẹ̀ o ní pé a gbọ́dọ̀ sí àfikẹ́rì kàbá ni a ṣe ẹni tí ń bá ṣe láàrin omẹ́rin wa pé ẹ̀rí wo lọ́tọ̀ kà sí pé kò ṣe báyìí àtàdédé máa kírun àgbàtàrí àfihàn sọ̀la ọlọ́ọ̀bá ló ní a kírun tẹ́yìn bá ní kí ló dé tẹ́yìn bèbí para yín ọlọ́ọ̀bá ló ní a gbáwẹ̀ agbọ́dọ̀ rẹ́rìí fún ká tó máa ṣe ìyàtọ̀ láàrin ìjọsìn àti tọ́jọ́ mọ́ ìṣẹ̀mí yòókù mo rò pé níta fi lè pè ní jọsìn ipe ọlọ́ọ̀ba ló ní a ṣe agbọ́dọ̀ rẹ̀ rí fún pé níta ní a ṣe ni ṣùgbọ́n àwọn nǹkan yòókù ọlọ́ọ̀ba lóhùn sí gbogbo ẹlẹ́tọ̀ fún wa àmọ́ tí àti tá a bá rẹ́rì tó ní a mọ̀ sí ọ yàtọ̀ síra wọn ọláwọ̀ tá a àlọ́ náà náà sí. Thank you. ìyẹn tó wà kó jẹ́ pé òkè bí ilé bá tí ò lẹ́nu tí mo tọ́ bá fi ara sí yẹn mo fẹ́ tó gbogbo tí ọba wà ní ọdún nípa mi ìyẹn máa wá yé ìlú báyìí wọ́n still ẹ yóò àwọn kọ́ ni pé nítorí pé ibi iṣẹ́ dá wà pọ̀ ìṣẹ̀rí ọ̀hún ṣe léèwọ̀ fún wa kíbi tí ó dá wà pọ̀ pẹ̀lú ẹni tí èso obìnrin eh, pẹ̀lú ẹni tí èso ọkùnrin ọkùnrin ìfisẹ́ lè dà wọ́n pọ̀ based on ya ti n tí a fẹ́ ni pé kí wọ́n jọ máa dá wà tí ọba ti lọ̀rù rí kan. ipe tọ iṣẹ́ dá wà pọ̀ ńgbà míì àáfún àgbà ọwọ́ lè kanra wọn eléyìí kò sí tó burú ṣùgbọ́n kéèyàn ọmọ àmọ́ wa máa tájẹ́ ti bẹ́ẹ̀ hàn eléyìí lọ́mọ àmọ́ ṣe ti ọ̀dà o mo rò pé but unconsciously ọwọ́ mi kàn tàbí ńgbà míì situation kan lè wà ko jẹ́ pé ìjókòó pa wá pọ̀ boya ga rẹ̀ ní àga mi ni bọ́yá ara mi kan ara tẹ̀ aṣọ iwo lóòótọ́ ìwọ lọ́mọ pé kí ni bẹ lọ́kàn rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá náà pé ah, alhamdulilayi mo sì rí sí tìtọ́ da olúwa rẹ̀ mọ̀ mọ̀ olúwa rẹ̀ mọ̀ mọ̀ ìṣẹ́lọ̀nù báyìí ẹ wá béèrè pé ń gbà ní pé torí ibi iṣẹ́ dáwà pọ̀ àjọ ń ṣe débi pé yóò dé pé ọmọ rẹ̀ bá dáná ah, ó ti kọjá ẹnu àlà. àà ah, ìgbé ah. torí ibi tẹ́ wá dá pọ̀ yọ àdébi pé ọmọ bá a dáná ó ti kọjá ẹnu àlà àfi tó bá jẹ́ pé dídáná ní sẹ́ rẹ̀ níbi sẹ́ wa. mo a níbi sẹ́ a ní àwọn tó jẹ́ pé ilé iṣẹ́ gbá fún pé ká máa dáná iṣẹ́ ti ẹnu àmọ́ pé àwọn àjọ ṣiṣẹ́ lọ́fíìsì yọ àkàdé pé pé òní ọmọ dáná tá a ọ̀nà tá ṣètá ni máa gbà mú yàn pọ̀ o àṣetá ni ó sì ní wàá bọ ọlẹ́ẹ̀kan náà pèsè ranù ẹ̀dẹ́ ni ọmọ ra dẹ̀yàn díẹ̀díẹ̀ bí àsọ̀wò ilé ẹ̀bí kọ́kàn dáná fún ọ ni ẹ̀bí kọ́kàn ṣe báyìí ẹ̀bí kọ́kàn ṣe báyìí títí yóò fi ba débi tí ọ̀dà kọ́lọ̀ bọ́ dáàbò rẹ̀ bọ̀ wá wọlá òtá àlà àlọ náà àkànṣe bọ́yá béèrè yẹn ọ̀jẹ̀ ti parí náà. báyìí tí ọtọ fún ọkùnrin mùsùlùmí kọ́ gbá fún ìyàwó rẹ̀ pé kí ìyàwó rẹ̀ ọmọ ṣiṣẹ́ sẹ́kẹ́tìrì ní ọ́fíìsì tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ náà ni pé kọ́ torí pé tábà ní sẹ́kẹ́tìrì ó ní táàmù tó gbòòrò ni kìí ṣiṣẹ́ sẹ́kẹ́tìrì kò tì tí mo tì ti ẹ̀yà sẹ́kẹ́tìrì ní pálọ̀ bí tọ́gà wà nù gbogbo wọn náà sẹ́kẹ́tìrì nítorí wọn fi gbẹ́ lòdùnú kíláàkì yóò tún máa gba fáìlì lọ́wọ́ yẹn tí èsì sẹ́ rẹ̀ sọ ẹ tábà jẹ́ pé sẹ́kẹ́tìrì yẹn sẹ́kẹ́tìrì kìí ṣiṣẹ́ rẹ̀ ń kókó tì ṣùgbọ́n ẹni tí wọ́n bá gbà pé clark àbí ẹni tí ọ̀gá ọmọ ránṣẹ́ ọ́fíìsì àṣìṣà àbí kí wọ́n ń pè wọ́n gbà mí mọ́rọ́ra mọ́ra rè fún ọ̀tí ọ̀rá tún lójú sí wọn fẹ́ pẹ̀ mẹ́sẹ̀njà mọ́ ọ́fíìsì àtìta káàrà wọ́n ní àpọ́nlé ń fásán dìsáínà tẹ́lọ̀ ń tẹ́lọ̀ ń jẹ́ káàrà pọ́n lójú Tayi, ọ́fíìsì àṣìṣà ń pètò ọ̀gá ọ̀mọ̀ ránṣẹ́ se ọlẹ́tọ̀ fún mùsùlùmí kọ́ gbá fún ìyàwó rẹ̀ kó ṣe tọ́jú pé òun lọ́gọ́ ọ̀mọ̀ rán lọ ràyè lọ ràyùn ó dìbẹ́ lórí bọ́kùnrin bá ṣe wà ọkùnrin tó bá jẹ́ pé ó lè gbà kò jẹ́ ti ń jowú ọ̀lẹ́mọ́ pé ìyàwó òun ni ọ̀ àjẹ́ olùránṣẹ́ torí pé ọkùnrin tó bá jẹ́ olùjowú akíkọ̀tàn kò ní fẹ́ bẹ́ẹ̀ ọkùnrin tó bá jẹ́ pé ń jowú yàwó mi ọkùnrin kọ́ wa máa rántí èmi gan tí mo bá fẹ́ rántí gan tó máa sọ pé kọ́ndíṣọ́ ah, tó bẹ̀rẹ̀ yín wá kọ́ yẹn rántí ọ yóò sinmi. báyìí ṣùgbọ́n gbà mí fìtínà obìnrin máa pọ̀ o kò sí tóun kọ́ wọn sá ti sẹ́kàn tí ọmọ gbowó oṣù nítorí òun láwọn sẹ́wọ́n sàn sanwó oṣù wọ́n sì ń sanwó dáadáa. ọkùnrin tó bá fara mọ́ ó kéré jù ó lè bọ́ sábẹ́ the youth ó sì burú the youth ẹni tí ò ní tí ìjòwú kì í jòwú ìyàwó rẹ̀ anabi sì lẹ ẹn tí èjò owó ìyàwó rẹ wali oníwàlì dáná o ọkùnrin tí wuri, owó ìyàwó rẹ kò sí ntọ́kàn ọkùnrin tí wọ́n bá tajé tí wọ́n fọ́ pálá kò sí ntọ́kàn sẹ́sà mú owó wa la anabi nìrọ̀ ẹni bẹ́ẹ̀ kò níwàlì dáná ṣùgbọ́n tá a bá kẹ́pẹ́ pé ordinary secretary nínú pé kì í ṣe pé wọ́n jọ máa dá wa ẹlẹ́wọ̀n wà láyé ẹlẹ́wọ̀n wà láyé gbala agomo nídìí fáìlì báyìí lọ gbé wa kò sí tó burú ń bẹ kò sí tó burú ń eléhùn kọ́lọ̀ bọ́ sọ generally sẹ́ni tó jọmọ́ sí obìnrin obìnrin gan lọ́gbọ́dọ̀ ní ẹ̀kọ́ fúnra rẹ̀ mo rò pé torí pé gbogbo bí wọ́n kì í ṣe fi mọ́jàmù sí ọkàn tán ara rẹ̀ ni tóun gan tí ọba ti lẹ́kọ̀ọ́ akadíìsì nínú adabule mufrad nabi sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ nípa bóòlù ọkùnrin ó ṣe ṣe ìyàwó rẹ̀ ọwọ́ asọmọ aráàlú rẹ̀ pé wọ́n àfikún fìláì azawajal fipá yọ ọlọ́run ọba tí wọ́n lọ́kàn jẹ́ kó níbẹ̀rù ọlọ́run tọ́lọ̀ wọn bá ti ràn ọ́ lọ́wọ́ tíyàwó rẹ̀ jẹ́ tó níbẹ̀rù ọlọ́run wà láì òsì ni tọba sọ pé nǹkan báyìí sọ mọ́ pé ọ̀dà bó sì ń bẹ̀ yọ sọ àmọ́ pé iwájú ah, rẹ̀ ní ń dẹ́mọ́ pé òun ṣe tọ́lọ̀ ìranù tí ó ṣe lẹ́yìn rẹ̀ yóò ṣe o gbogbo bó ti lè wò kó fi security sí lọ nítorí délé obìnrin tí ó ṣiṣẹ́ especially in public places personal training rẹ̀ personal ethics tọ́yẹ̀ kó ní inú ṣe kókó jù omi tó bá lẹ́kọ̀ọ́ tó ní training yọmọ bí ó ti ṣe ṣùgbọ́n tí ọba ní ń kọ́ kọ́dà bó fi síbi tọ́jọ́ kó wọn àtàwọn obìnrin nìkan ni yóò ṣe ra mo rò pé kọ́lọ̀ bọ́ dàbọ̀ rẹ̀ gbogbo wa ìbéèrè yẹn ọ̀jẹ̀ ti parí. Now. Mm. Hmm. ò lè bá o sẹ́rin tó da ńgbà míì ntí mo ti wá ni pé ibi tẹ́yìn bá ti ń ṣiṣẹ́ látọjọ́ àkọ́kọ́ tí wọ́n mọ píríncípù rẹ̀ kó lè mọ́ díjà látọjọ́ àkọ́kọ́ tí wọ́n mọ pé tó ntí wọ́n lè fara gbà ní ntí wọ́n lè fara gbà ní. torí pé àwọn tí wọ́n fẹ́ ṣèbàjẹ́ àwọn legalize rẹ̀ wọ́n tó ń wọ́n tó fẹ́ ṣe tọ́ kí ló dé táwọn afẹ́ sọ pé túláàsì ọgbọ́dọ̀ sí nítorí ìdílé èmi ò rí ibìkan tíṣẹ́ rí àti lóhun state dẹ̀kùn fúnra ẹni bẹ́ẹ̀ pé àtòrí pa wà nù congregation àbí wọ́n mọ̀ rò pé àbúrò aróko lélẹ̀ téèyàn bá sẹ́kọ́ mọ́ ohun sẹ́lọ̀ ọ̀hún torí pé ìyàtọ̀ fọ́tíwánù torí tá a bá ti fún ẹ̀ wá bí kò sí nǹkan kan wọ́n ṣe pé tó ṣíkẹ̀rẹ̀ là bẹ́ẹ̀ bá ti mọ́ ohun ṣe ọ̀dà kọ́ padà alẹ́ ọmọ sún kọ́ ọmọ abẹ́lẹ́ ọkọ́ lọ́ọ́ dáríjì tó bá ti kọ́ ọmọ bóun ṣe ń tí ọ̀dà àmọ́ pé àwa ah, ni làrúrí kí ń bẹ̀ bí ẹ bá tí wọ́n bá tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ yọ ọ́ la lọ orin tọ́ ń bẹ̀ kọ́lọ̀ bá kó sàmọ̀nà gbogbo wa ọláwù tá a اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا